أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùsùpẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́run kuma bánábi náà tàwọn ará lè rẹ̀ tàwọn sùpábà rẹ̀ ìdẹ́lọ́wọ́ àti gbogbo àwa jẹ́mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọ bí àti lágbà ọlọ́mọsá fàánú ẹ̀yí wa kó láyà tẹ́lifíàmù akírawa káàbọ̀ sórí ètò àgbóyé Islam ọlọ́ọba amúdẹ̀mọ́sá fàálẹ̀ àgbóyé ìṣẹ̀rẹ̀ ọlọ́ọba jíṣẹ́ sallallahu alayhi wa sallam ó fi jáwà lójú pé man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tí wọ́n fi dáadáa ọlọ́mọ fúlágbóyé ẹ̀sìn ọlọ́ọba amúdẹ̀ mọ́sá fàálẹ̀ àgbóyé ìṣẹ̀rẹ̀ ọlọ́ọba والله كنت ولتي أجل مسلمي الحمد لله الذي أعزنا بالإسلام والله كنت ولتي نفع أني أو سورة وأن فلسطين القرآن جلاوة آية تقول وأن سورة قوكا من سورة آل مران ني آية 164 قال لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي الضلال مبين الله أكبر أن لقد من الله على المؤمنين دجداجو أبو السوري المؤمنين المؤمنين قال دجداجو أبو السوري أنا أتكلم وريه أيها أقول مؤمنين لا إله إذا بعث فيهم رسولا من أنفسهم أمي يبيت ولا نبني دي ما جيش يجفنا يتلو عليهم آياته يوم سوا يوم كوا عام يولوب فما يوم كأي آية قرآن فما يوم سوا ميولوه ويزكيهم يوم سوا ما كم بي بوابجان كم بي شرك كم بي ببدع كم بي بسحر كم بي بوارده ويعلمهم الكتاب والحكمة لما قوى القرآن والحكمة إمام واسع في رحمه الله قلت السنة وإن كانوا من قبل لفي الضلال المبين في وجه بيه هو نوشي نتوها هو نوشي نتوها يقول كما رابع مدى قرأتنيش لنا لا إله رابع ربنا لا تزق قلوبنا بعد إذ هديتنا وقف لنا من لدنك رحمة إنك أنت الوهاب رابع عم بيه بس قالوا لنا من قد تسوى من الإسلام والله مش فاق الصورة تسوى الإسلام kò sóri títúrò islam ẹgbẹ́ àpẹẹrẹ ń dòrò ọ̀bọ̀ ẹ wo iye ìgbà tá à ń sọ ìbéèrè fọlọ́ ọba lórí ìrun kọ̀ọ̀kan lójú ojú kọ̀ọ̀kan ó lé ní three hundred and fifty times láti kọ́ Allahu akbar Allahu akbar Allahu akbar ní iná títúrò fi sànù wa ní wọ́n gbà ká àbá iye tẹ̀gẹ̀rẹ́ kó lójú ọ̀nà náà ọlọ́ọ̀ba mọ́jọ wa kó lójú ọ̀nà náà láéláé lọ́ọ̀ba lọ́fàá tí ọlọ́ọ̀ba mi fi sọ̀rọ̀ sọ́tò fún ìsìlẹ̀ pé ìnàlẹ́bí ìnàkọ́ọ́lù rọ́bà náà lọ́wọ́ ثم استقاموا àwọn tó الله أكبر لا إله إلا الله illallah الذين قالوا ربنا صلوا الله الله ثم استقاموا تودوا ديدي ودي إيه؟ تودوا ديدي اخر جواب النبي محمد يا رسول الله مفاكا يا سيدي تذكركم قل لي في اسلام قولا كلهم كثيرا قبلني mi ò ní ìdílọ́lù ní ìlẹ́yìn màá lẹ́nu kul amantu billahi thumma istaqim Allahu akbar ìdúró dédé ẹ̀rọ àwọn lásìkò tiwa ẹ̀ torí ọ̀tá wa ọ̀láyọ̀ ọlọ́run kìlọ̀ fún wa àwọn kámọ́ mọ́tọ̀ alọ́rẹ̀ wa o ni ó sì tí o bá ní ọ̀rọ̀ wọn pé tí o bá fi fìtẹ́ ní ẹni ilé ìpàdé náà wọn náà lọ fìtà hàn wá ọlọ́run sọ fún Qur'an orí kejì ọlọ́run Baqara ni aya 208 wọ́n ti kọ́ àwọn ọ̀rẹ́ o kò ní aya 208 wọ́n ni yá ayọ́ lẹ́rìnà àmọ́nù ìdíkúrò fi sí ní káfà ìyá tẹ̀tẹ̀lẹ̀ òkútùwọ̀ fi ṣe ìtọ́n ìnáwó lákòm àbúwò mọ̀rin ní bàbá òdòdó ẹkùn sí ní ìsìlámù tọwọ́ tẹ̀sẹ̀ So what if God will completely new, completely new, the end will wrap, completely new. ولا تتبع خطمت الوجوانا شيطان شيطان قلوك عشان نجي شيطان قلوك كل قلوك على جيد قلوك ولا تتبع خطوة الشيطان قلت لي قدونا شيطان إنه لكم الشيطان يدجدج فيه عدو مبين فتفجوهني ọlọ́run fọ́tí àwọn ẹ̀dàkùn mọ̀ yàbí nìkan kí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ gbogbo tí ó sọ̀rọ̀ là ń gbọ́ káàkiri ẹ̀dàkùn ẹ̀dà àjùmọ̀ àyánú islam ìdíkúlù mùsùlùmí ní káàfà ẹ̀dà àjọmọ̀ àyánú islam dáàmà afẹ́lẹ́ ọmọ ènìyàn ọmọ àyà kan náà wọ́n yá ayúwọ̀ náàsù iná kàdínákùn min zikr فيا أيها الناس أينيا إنا خلقناكم من ذكر وأنثى أتى لا ترى كوكا أبوكا جعلناكم شعوبا هذا من لوي لوي لوي وسط قبائل أتنانينا يوبا عوسى فلاني أشعري بقوة بابا بابا ضربا وعيبو تعرف في الملايين إن أكرمكم عند الله أتقاكم قلوا بايا لوبا لوي لوي لوي لوبا قلوا سؤالي قلوا لوبا gbogbo tí lọ lórílẹ̀-èdè ìlànà mọ̀lábìnrin islam ìdá gbìyànjú àdúró dédé tí àwọn yẹn ti lóògùn lè sí káà ọ̀yẹ̀ káwà náà lóògùn lọ́wọ́ o akọni ilẹ̀ yorùbá lóògùn lọ́wọ́ ni ara mọ́sílùbà mọ́sílùbà o bí ìyẹ́ wà nínú àwọn tí wọ́n lè bọ́ sínú ẹbọ anabi muhammad anabi rahma ó ti tẹ́lẹ̀ bó sábà mobile court ẹni ni ẹ sí àwọn nǹkan méjì tó lè kó اجتنبوا سبع مضيقات اجنا كون كم بدي تقول لك قطع رباعية حلاكة تروح حلاكة عين تنفع لي اي توري وانا تنفع لي توري اي توري وانا وتقصي على الله واطلب مودا سرع انا في تسعة tẹ́kọ̀ tó wà lẹ́sẹ̀ gẹ́gẹ́ tó kókò parubọ́ aláàkọ́ nínú àwọn kìí ṣe náà ní àṣírí kìí ṣe ẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bà gbogbo kan sùn kamara tí ń kọfọ̀ tí gbogbo ń ti ṣẹwọ̀ ló mọ́ sọ́lọ́ ṣẹbọ̀ ẹ̀rẹ́ àkejì náà ni séhèrè ó náà ní kí ni kí ẹ máa pidán ọmọ pidán ọmọ dàdà kúdà tó gba alágbára ni wọ́n láyà alágbára kọ́ wọ́n láyà iná láyà yìí lè bọ́ọ̀lù àti ìdá akọ́gbàhó lámìyẹ fúlùtò ọlọ́mọ abẹ́ alábùsílẹ̀kẹ́ ni ọmọ abẹ́lẹ́kẹ́ ọgbàmú wọ́n láyà kọ̀ ìbọn bẹ́ẹ̀ ọlọ́mọ sọ̀rọ̀ arábòsí ìdáàbò islam ìdáàbò ti islam ayé àdó ti islam ẹ̀rẹ́ àkẹ́kẹ́ náà ni alkatulu katulu nafs kí ẹ máa pààyàn kàkùkà wọ́n máa gbínú gbókù máa pààyàn kàkùkà wọ́n máa nílùú kó máa pààyàn kàkùkà wọ́n máa fún àti pààyàn kẹ́ máa mú jẹ́ ẹ̀rẹ́ àkẹ́rin rẹ̀ ọ̀nà ni rìbá kí ẹ máa gbó rìbá wèlé ẹ̀rẹ́ one million ọba one million two ọgbọ̀ bọ́yá one million kọgbà one million one kọ́lá kò gbà one million ten lẹ́kẹ́lẹ́ àlọ́gbà rìbá ni nígbà jẹ rìbá àwọn jẹ bá rí nǹkan òkú bá kàsì wọ́n máa rántí ọ̀rọ̀ àfáwà kan ó ní à Suleiman ẹ wo àánú ọlọ́run ọba lórí ọlọ́run ti àmì àwọn àjọjúmọ́ ayé tó lọ alẹ́ ní ayé àti ìtọ́lọ̀ wúyẹ ọlọ́run sáwọn àmì rẹ̀ hàn wá ìwọ wo ajá ìdúwe ìran mélòó ní jẹjẹ àwọn tó ń jẹjẹ òtún kan wáwo màálù wo ẹran àgbò àbí ẹran àgùntàn àbí ewúrẹ́ káfẹ́ bí máa bí ẹgbẹ́ jù mẹ́fà kàkà ní máa bí lẹ́ẹ̀kan náà àmá tí màálù bàbá bí máa ọmọ àkà méjì náà ni àwọn àrùn tí wọ́n ń jajá kan tún bá wa jẹ màálù sí wa àwọn àrùn tí wọ́n ń jajá tún bá wa jẹ ewúrẹ́ àmá ń jò lọ rágbó ẹwẹ́ àgbò màálù àgbò adarí àti ọ̀dọ́ kàmbẹ̀ police college ó lè rí ẹni kọ́ ọjọ́ lọ́jọ́ ojúmọ́ mọ́ nípa màálù tó bọ́ nípa ewúrẹ́ tó tó ń kàgbò tó alákàlù bí káwá ń gbèsè ayé wọn nílò ojúmọ́ ní pèsè mayami islam ọdọwọ́ ẹni kọ̀ọ̀kan wa ọdọwọ́ ẹni kọ̀ọ̀kan wa albarka ẹni jù akílẹ̀ ayé yẹn gan kí la fẹ́ jà tó àti kílẹ̀ ayé sàn jẹ kí la fẹ́ jà láyé yẹn gan ẹ kí la fẹ́ jà láyé yẹn قد يا تنتهي ويفوانو حديثي لما مقوقوا سيدة عائشة رضي الله عنها ربما تعرف أنه مسلم بن أحمد الدنيا دار من لا دار لا مال من لا مال لا ولا يجمع من لا عقل لا الله أكبر الدنيا هي جريه دار من لا دار لا لينشو بنينيو لينشو مني مال من لا مال لا أنت قوة من قوة al'akun mutakasirun wala'a yajma'u man la aqla la ya yanzu dila kai da ido masu wahala ko yau ma lawyer ma bukan al'abun alhaji ya kiwu da Allah saka ga bale kan yi ban kashi mu fito duko kinu ya mi islam kin ga dun kan mi lẹ́yìn Ọlọ́run ba do wa ni ko kan wa ẹ jẹ́ adu de de pẹ̀lú Ọlọ́run ba o ma je ki eleya meya ko wa gbe si ayé ni ko kan إنما المؤمنون إخوة حفظه بين أخويكم واتقوا الله لعلكم ترحمون إنما المؤمنون بين جهن وقولوا إخوة هم يقلني واو انتوا ان المشرك كتبوزيو هو المشرك الذي تقولوا هم يقلني واو هم يقلني واو إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم أما تفسكتان تتبع تتبع تتبع تتبع تتبع تتبع تتبع تتبع ẹ máa mú àwọn ẹ̀yàn ní kidnap ma ẹ fún wa ní òfin ẹ̀yìn nà sí alẹ́ ní islam islam ẹ máa báwọn ẹ̀sọ́ tọrọ àmá ká máa ká ìran kan àwọn ìfúnná kan ní àkù sí ìran tí a ti lẹ́nu ibi ọdún ọdún wa ọdún wa inú mi dì mọ́ program kan àná ní ọjọ́ wednesday lálẹ́ ní ẹ̀kẹ́ntì haúsá bàkínzẹ̀ wọ́n fi fọ́gàmì bàkínzẹ̀ lọ́pọ̀ fúlàní mẹ́rin wá bá gbá ọ̀rọ̀ tó wọ́n sọ fún ká ah, àwọn eléyìí alhamdulillah àwọn sọ́n gbogbo yà láàfíà ni ó ní báyìí lọ ilẹ̀ yorùbá tó wí ó ní gbogbo wọn sáwọn sọ lórí sísè lọ́pọ̀ ọ̀rọ̀ ni ó ní báyìí lọ ilẹ̀ yorùbá tó wí ara àwọn fúlàní tó fẹ́ yorùbá ara àwọn yorùbá tó fúlàní ó sì wọn àfẹ́ àwọn rẹ̀ ni bẹ́ẹ̀ ni bíyà yìí àìmọye haúsá tó fẹ́ yorùbá ẹ̀mọ fúlàní tó fẹ́ yorùbá àmúlùmọ́ tó fẹ́ fúlàní ó ti yé wa aláàjì wa yìí gan ìyàwó ọkọ fúlàní ayé ẹ̀kọ́ ni mo ní kí gbé kí n sọ̀rọ̀ wọn ọgbọ̀n tó ní lónìí ó ti yé wa ara ti wọ́n ara ti ṣáà ní kọ́lájọ́ máa lọ kí iye fúlàní dúró ni dúró ó ti yé yé ọmọ ya mi ní fúlàní dákùn bẹ́ẹ̀ kí ṣètò ọ̀tọ̀ àjọ wọn láì fi ṣètò ọ̀lágbára ní àwọn èèyàn tó ń wọ́gùn wọ́n wọ́gùn wọ́n ní bulletproof ogun ẹbọ ni ẹlẹ́ẹ̀kẹrin náà lásọ rìbá ẹlẹ́ẹ̀kàrún òun náà ni akùnmọ́lù yẹ̀tì kí ẹ máa jí ọmọ òrukàn kí ẹ máa jí ọmọ òrukàn alhamdulillah ọlọ́ni kó máa dínkù níìsì lọ́pọ̀lọpọ̀ bó jẹ́ ń ṣe jọ́kẹta tí wọ́n náwó mẹ́ wọ́n àwọn ajínigbò fi àfáà ìrìn ọgbẹ́ kò sáburú bẹ̀ kò sáburú bẹ̀ ìgbàjọ́ lòkú máa bẹ́ ọgbẹ́ kò kò wọ́ bẹ́ ó ti wà àwọn ẹ̀rọ tí ẹ̀yà rẹ̀ pátá lóhùn àwọn àbí ìlọ́wọ́ gbogbo tí ìrìnàjò dìrì àwọn àfáà dáadáa lẹ̀ Yorùbá ni wọ́n ní kò bá mú bàbá wa ṣe Adam rahimahullah ní kí àwọn al-Islam ọ̀sẹ̀ káwọ́ wọ́n ní ìrìnàjò ni bídà ni àwọn nìkan bá mú bàbá wa sálẹ̀ òkè ìfẹ́ kùtù bàbá wa Yusuf amudaniyu ní tíra yẹn mo ti mọ̀ sí bàbá wa ń jẹ́ báwọn bàbá bàbá alágbàdì ràáyé sí bàbá fẹ́ ròyìn wọn tí ń ṣe adama fẹ́ ròyìn wọn ní tíra wọn kí ràáyé sọ àlù sunna fi Nàìjíríà ràáyé sọ àlù imam àwọn tó mọ̀ gúdáàdì bàbá sí amudaniyu ní tíra mo ti mọ̀ fún bàbá yẹn jẹ́ báyìí bẹ́ẹ̀ mi ní tíra yẹn àwọn òun lọ sí kúkú síkù náà ìtàwọn bàbá wọn àwọn jà kàyí owó ọmọ orúkọ ẹgbẹ́ bàwọn jẹ́ o bá tó ti kú láti fún kí yẹ bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀kí kan wọ́n ń jẹ owó rẹ̀ tí wọ́n ń ṣe yọ̀tọ̀ nínú owó rọ́pà kárí ní àwọn tẹ́ẹ̀kọ́ bí wọ́n ti ń kú àwọn bí pín àwọn tẹ́ẹ̀jú kú gan bí ń kú nu wọn la ilaha illallah ìbámu ìbámu ẹ̀kí ogún yẹ ẹ̀ kí ogún yẹ kí àwọn oǹkálùkù إن الله ọlọ́run tẹ́lókù nǹkan fúnra rẹ̀ ti kí kálùkù eléyìí ti bàbá eléyìí ti ya eléyìí ti ọkọ eléyìí ti ìyàwó eléyìí ti ọmọkùnrin eléyìí ti ọmọbìnrin ó di yẹwa káàkiri àlá ni eléyìí ti ọmọ àyà gbọ́dọ̀ fi iná láàkàtà àtàkùnlé bí hakin àkà ọjọ́ wọ́n ìwọ̀kẹ́ wa ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní káfífò ìyẹn kúrọ̀ dìnámà ẹ̀gbẹ́ bíbélì ó dìnámà ni ó ti ẹjùmọ̀n ọkàwó gbọ́dá rúdìnání rúdìnání ẹlẹ́ẹ̀kejì àtẹ̀wọ́lá yóò dáhàf oní àní kẹ́rẹ́ gbogbo ìsìlámù gidi dílẹ̀ ogun ìsìlámù gidi ní òkèrè tó jẹ́kẹ̀yẹ̀ tó ń bá káàkiri o kí n ahọ́ mọ̀ ń bọ̀ wá amíru mọ̀ ń bọ̀ wá káwọ́ ọ̀sì kí n bàbá ó ní ọmọ yàmìlì ìsìlámù à ń bẹ̀rẹ̀ wá ń 24 oṣù jùmọ́dàlá àkọ́ oṣù kẹta gbẹ́jọ tàbí gbàgbọ́ lórí pírógrámù yìí lè ṣe àjùbọ́ sínú oṣù rajab tó mọ̀ sọ pé àwẹ̀ arúgbó kò sí nǹkan tí ń jẹ́ àwẹ̀ arúgbó ní islam kò sí nǹkan tí ń jẹ́ àwẹ̀ arúgbó ní islam wallahi irọ́ ni wọ́n pa láti ìjọ ilé àti sọ ọ̀pọ̀ àkàtẹ̀ gbìyànjú ó bá mú àwọn àdéhìí irọ́ tó máa pa yẹn ó bá mú wa bá mi pé amíru ìwáyà la mọ̀ yí sí ìkún níbẹ̀ ni olùwáyà ni mí ọba ni àwọn àdìsí kò sí òun nìwọ́n ni mú àdìsí tó ní sọ̀rọ̀ gba monday tuesday wa ó bí tó sọ̀rọ̀ gba 14 15 15 gbogbo ọmọ ìsinadì àwọn arawawo tẹ̀lẹ́mìdì rawawo abidáwò láti wá mú ti rẹ́dàwà kò sí rawawo bẹ̀ mú ní àfáà títí fi ẹ̀gẹ̀tì láì ní ìjànà ní ó gbìyànjú mo ní ẹgbẹ́ àdìs jẹ̀mú àwọn ìṣẹ́ rájà bùrì ìṣẹ́nu ń bẹ̀ káàrin ra wá wò àwọn afáàní alìsínádù bí nàbíìn wàláwòlá ìsínádù kọ́ọ̀lá mi ṣá àmà ṣá alìsínádù bí nàbíìn ìsínádù kan pé rawahu fúlàní rawahu tó káyé ń gálẹ̀ sí wàláwòlá ìsínádù kí ẹ bá ṣe ìsínádù ni kàkàrà mà ṣá àmà ṣá gbogbo tí وقال قال رسول الله صلى الله عليه وسلم ما يطير الطير طير نرميه أما رقى نبي يقول إذا كنت رقى هو يقول يتي ẹ̀rọ̀wà wọ́n ní ẹyẹ ẹran oníwò yóò kẹlẹ̀ká ní ti bí kọ́ yóò máa wí lóde lárúbá yóò máa ní àtàbí ìwé bẹ́ẹ̀ lọ́tọ̀ àwọn àwọn àbílẹ̀ òní ìtàlẹ́bí ọ̀bá wí ẹgbẹ́ wí títọ́ dànù ẹ̀ńtàlẹ́bí ọ̀bá wí ẹgbẹ́ wí títọ́ dànù ọ̀bá wí ẹgbẹ́ بيعمل الإسلام رجب أو ترى كتبت من مجموع بركات في الهادي محمد بابا سيني لوري سيني لوري من مجموع بركات ẹ̀rì pé kò sí ìgbàgbọ́ ìtẹ̀kùn ìdìbò fẹ́ máa tẹ̀ láti ìrìnjẹ lọ ìgbàjẹ́ ni nínú tíra náà tíra náà nì bí kí tí ṣètọ́ ní àwọn adúlé ọkọ̀ wọn 50 naira pé wọ́n ń ta ń gbà kan jesus wà jẹ́sẹ̀ níta ìdí àpá ẹ̀ bóyá mi ní islam wọ́n sọ pé arákùnrin kan ti ní abdullahi bin sultan kò lè mú kọfí bá nínú àwọn ọkọ̀ ẹni rẹ̀ ọmọ fún wọn ní arákùnrin kì í kírun kì í gbáwẹ̀ àmọ̀tí ni ó zì náà ni síwájú fún alẹ́bí síwájú tó mú kọfí bọ́ wọn ni ọwá kú ìjà arákùnrin wá kú nígbà tó kí àyà náà ni ó àsìkò tí yóò sí dàmà kàákẹ́ máa wọ̀ ẹgbẹ́ káwẹ́ kékeré wò ó nígbà tí arákùnrin wa kú àbíwá ní àbílẹ̀bìsáré rẹ̀ káàkiri àbílẹ̀bìsáré rẹ̀ àbílẹ̀bìsáré rẹ̀ afẹ́ àwọn sàbíkà nípa níbi dìde ni kí ló dé àbílẹ̀bì ní àbílẹ̀bìsáré Abdullahi bin Sultan kí ló dé bá tẹ̀lé rẹ̀ nìṣẹ̀lẹ̀ ọ̀nà mi jùlọ wọ́n tó ń fi gbogbo ẹsẹ̀ ẹ̀bí mi ń tẹ̀lẹ̀ òfin gbogbo ẹsẹ̀ lélẹ̀ wọ́n ti dáa níbi sàárì níbi sàárì sàárì àlébìtì wa rẹ̀ rí àlébìtì wa rẹ̀ rí ọ̀rọ̀ yẹn ti àwọn sàbí lẹ́mà tí wọ́n ti ra àwọn burúkú náà ní burúkú ní ọmọ musibat rẹ̀ kọ́mọdé wọn pè ní mọ̀jùmọ́ àti àbàràkàt mọ̀jùmọ́ àtú àlùmùsìbáàt àwọn tí àwọn musibat rẹ̀ ilẹ̀ yìí tọ́lódé yìí kí wọ́n á ṣẹlẹ̀ nígbà tí ti ẹlòmìnira jà ẹ lọ bẹ́ẹ̀ ni wọ́n ti lọ ẹ̀ tí fojú orí ẹsẹ̀ nílẹ̀ bá ti máa rìn gbogbo orí ẹsẹ̀ lẹ́sẹ̀ rìn lẹ́yìn náà nípa àwọn fẹ́ẹ́ sáré ògùn ní sùn sáré ẹ̀tún rẹ́rìn àti ibi tí ó lè mọ̀ ní tìmí náà lè mọ̀ nígbà tí borí mi rí lọ ọlọ́run rántí borí lọ wàá bá mi pé kí n tó lọ mo fi dìbò fi lọ. lẹ́yìn náà ṣe rí okùn gbogbo tí mo fi tẹ̀lẹ̀ àwọn màláìka kọ́ lójú wọn lọ́dẹ kí kò sí máa gbé ẹsẹ̀ sí àfi gbogbo ẹsẹ̀ ẹ̀bìrì ọ̀pẹ́ àwọn tí wọ́n gbọ́gbọ́lọ̀ fún àwọn jẹ́rìn ìbá ní àṣíkọ́ ìgbàgbé ní ọ̀rọ̀ ni láwọn àlẹ́kọ̀ọ́ tó bá wọn tàbí fún gbogbo ẹ̀sẹ̀ yàbí àwọn tàbí àǹtà mọ̀lẹ́kà balẹ̀ àwọn ìmọ̀lẹ́kà jẹ́ bí isu láìwá iná ilé ìrajà lẹ́yìn náà ńgbà tí wọ́n fẹ́ gbé sínú sáré tí wọ́n pamílẹ̀ ní pé ọkọ̀ obìnrin àlùjẹ́nà ń tún mutí kí èkéhùn yọjọ kan kí wá sí ọdẹ ìbí náà máa ó àti ìbí náà máa ó ọbẹ ẹnkọrẹ ìdí ọtí tó mú ọbẹ ẹrọ tó ilẹ̀ tí wọ́n yẹ̀wò ọmọ ìlà dàrí kí ló wá tẹ̀lẹ̀ nígbà tí àdébìnrin ọdẹ àlọ́dọ̀ ìyàwó ẹ̀ kan lè gbére alí ọdẹ àlọ́dọ̀ ìyàwó kan lè gbére wọn àwọn adédọ̀ ìyàwó ẹ̀ wọ́n kalẹ̀ ìjọba tí ní kalẹ̀ fún fásitì kí a ní kalẹ̀ fún ọdún tí èkírun wọn ti ra yín nánu o ní ìyàwó ìbájá kílẹ̀ wá lé wá wọ́n ni ọkọ̀ rẹ̀ alẹ́ mìíràn rẹ̀ lọ́fà wọ́n ni ọkọ̀ mi máa mú tí mi àmọ́ tí bá di ní rajab tí máa bá wẹ̀ rajab ó jẹ́ ládùúgbà kan tí máa ti ní rajab lọ́fẹ̀ tánú ẹ̀ lẹ́bi ní àrí ọ̀yà وساعة سبيلا ولما جاء رسول الله ونوبة نعم الإسلام ومن كل شابرونيو جاء دوس الإسلام دادا السلام عليكم ورحمة الله وبركاته نعم الحمد لله والصلاة والسلام على رسول الله أما يا واتوان سيدنا قويتو يولون سهيلة سهري سهري فاوى عبد الوهاب التوفيق كفاني 2000 ẹ̀rù ọlọ́ọ̀bà kan fún wa ní 40,000 àdúwà kan fún wa ní 2,000 naira رجع سكرته علي وفن 2000 مما بنا وفن 5000 نيرا الله سبحانه ساري الله قلت فاول بنا فالوت ونحن جاكوا مالا الله سبحانه ساري هنا ندفك المالو الله سبحانه دي اي تبينا لساري الله با انبالي بجغل بالكوا فيه وعدان ان شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè tí wọ́n fi sọ́sọ́ kan pé ní ọ̀sẹ̀ tí ó lọ nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ ṣe fún wa ẹni gbogbo tí èèyàn bá ń ṣe lọ́wọ́ tí wọ́n bá ti pè ìrún tí èèyàn fi ẹ̀nà sílẹ̀ tí ó lọ pé òun medical doctor tó wà patient tó patient tó wà ní kọ́mà lọ́wọ́ tí wọ́n doctor ẹ̀dẹ̀ ní mùsùlùmí patient yẹn lẹ̀ ní àbíkọ́ lọ pé òun àbí ẹni tí wọ́n ń ṣe ìparí ìjà láàrin àwọn èèyàn méjì hmm. tí wọ́n dẹ̀ pe irun tí wọ́n gbọ́ ṣé wọ́n lọ kírun kan padà sílẹ̀ ní àbí kí ni kò ṣe àwọn náà. Ah, alhamdulillah islam ẹ̀sìn ọlọ́wọ́ bá ní àwọn àfáà ní àdàrúwẹ̀yà tó ti gbé hùn ma'azurat aburú ní kéèyàn lọ́rùn láà àbí tó bá pẹ̀lú kọ́míṣìn báyìí tó ti bá bára rẹ̀ tó lọ́wọ́ àbí tó lọ́wọ́ bẹ́ẹ̀ kó tiẹ̀ wà kíkà kó fi nǹkan yẹn lẹ kó fi ìrún nígbà yẹn kó fi tún fi yẹn náà láìsẹ̀ kọ̀ lè kírun àwọn tó ń parí ìjà náà sọ pé táwọn ẹbí táwọn ẹbí tí wọ́n káwọn fi lẹ̀ ṣe kọ́ fi wọlé wọ́n parí ìjà yẹn náà ṣe kí àtọ́ fún wa eléyìí ó ní bíbí yẹn ó di wa wọ́n mú sí àfọ̀rọ̀ yìí wa náà. nígbà tí ẹ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lọ́wọ́ ní kùnú ẹ jẹ́ kí àmọ̀ tí kò tún kẹ̀kẹ́ ti jẹ́ àwẹ̀ arúgbó. ìdákùn àlàyé kílẹ̀ fẹ́ ṣe fún wa pẹ̀lú àwọn bàbá bàbá wọ́n ti ń gba àwẹ̀ yìí bò láti ọjọ́ tó ti pẹ́ tó ti pé àwọn àfáà náà ni wọ́n ń pa tí wọ́n ti mú síra pé àwẹ̀ yìí nǹkan tí ó lẹ́yìn mi àti pé arúgbó tó bá ní okun lára tó wò pé òun lókun náà tó fẹ́ gbàrẹ̀ nínú oṣù gbàgbà ṣé òun náà kò bá mú kó bá ní àbí ó lè gbà alhamdulilayi ẹni kọ́ ní kò sí nǹkan tí ń jẹ́ rájà islam lórí kò sí nǹkan tí ń jẹ́ oṣù rájò islam ìsinmi ọba ni ẹtí ti sọ náà ni àbí muhammed sallam gbogbo ní káàbà wá rẹ̀ lè fún un quran kò káàtì pé àwọn bàbá arúgbó àgbà lọ́wọ́ ni wọ́n ṣe káàná ọba yẹn ti mistake ni àti kí ni yóò ti mistake kò sáwẹ̀ tó jáwé arúgbó arúgbó bá lókun kó máa gbàwé mondays and thursdays kó máa gbàwé thirteen fourteen fifteen gbogbo oṣù àmọ́ kó máa fi jáwé arúgbó ẹ̀ kó tó ti kí ni islam àwọn tó máa gbàwé ninety rajab shaban ìyàwó fi jẹra wọn ramadan nìkan ló dáwẹ̀ tí ó sọ̀rọ̀ yàn ṣàbán àgbà dáwẹ̀ tó kọ̀ nù ẹ̀ ìṣẹ́jọ́ nìyẹn àmáwẹ̀ rájà kò sí ìgbàsíjẹ́ gbogbo àdìsí wọn pa àgbáta àwọn afáà tí wọ́n máa ń ka àdìsí àwọn muhakkikun muhaddithun wọn ni rọrùn gbogbo ẹ̀ wọ́n mọ́ta fẹ̀rẹ̀ yọ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀kú mọ̀ nǹkan lóòótọ́ ميدادا السلام عليكم ورحمه الله وبركاته